إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له أصلي وأسلم على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó tún ṣe nírọ̀rùn fún wa láti wá tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa láti tẹ̀síwájú nínú ìwà mímọ̀ nípa bá ṣe ṣẹ̀sìn wa gbogbo tí yẹn bá fẹ́ ṣe pátá èyí gbọ́dọ̀ yọ ìmọ̀ kó ń bẹ̀ gbogbo tí yẹn bá ń ṣe tí yẹn bá mọ̀ dáadáa èyí ò ní rí ṣe àtọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ ẹ̀sìn èyí gbọ́dọ̀ kọ́ ọkọ́ yanjú kéèyàn má bàa ṣiṣẹ́ ṣòfò ọlọ́mọba aláàtí ọwọ́ darí wa lọ́kùnrin wa tóbìnrin wa gba mọ́sálásí lọ láti lọ lè tẹ̀síwájú nínú ìwà mímọ́ ẹ̀sìn àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ àlékún mímọ́ náà ọlọ́mọsá ìṣe ìfẹ́ ní kọ̀ọ̀kan wa àtọkùnrin wa tóbìnrin wa ọlọ́mọsá ìṣe wa lólórí rẹ̀ ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa. adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó tún dá wa padà sí àwọn mọ́sálásí wa lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò tí a ti lò nínú ilé ọlọ́run ọba aláyí ó ti ṣàdéhùn pé wọ́n máa dán wa wò bá ṣe túká mọ́sálásí yẹn táwọn ìjọba ní ká gbélé nítorí àjàkálẹ̀ àrùn àwọn míì ọ̀darí sínú mọ́sálásí padà mọ́ àwọn ti jáde nílé ayé wọ́n ti jáde mọ́sálásí yẹn wọ́n padà mọ́ àwọn míì àwọn òkú láyé wọ́n sì wà láyé àmọ́ kò rọrùn fún wọn láti padà sí mọ́sálásí mọ́ ọlọ́run tí wọ́n kà wá kún inú àwọn méjèèjì adúpẹ́ fún ọlọ́run ọba náà ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run òun náà la nábì Muhammad wa alihi wa sahabi ajma'in kó sì bá wọn ara lè rà àtàwọn sahaba àti gbogbo àwọn ẹni. inna asdaqal hadisi kitabullah èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí ma ń jòkó gbọ́ òun náà ni tó bá ní ṣe pẹ̀lú Qur'an wa khayra alhadi hadiyu nabiyyi muhammadin sallallahu alaihi wasallam ojú ọ̀nà nabi muhammad sallallahu alaihi wasallam tí wọ́n pè ní sunna òun náà ni ojú ọ̀nà téèyàn máa ń tọ̀ téèyàn máa fi yanjú ọ̀rọ̀ ayé yẹn àtẹ̀sìn yẹn wa sharra al-umuri muhdathatuha gbogbo tí wọ́n bá ti dálẹ̀ aburú lànàbí pé ètò wọn bá dálẹ̀ ní ẹ̀sìn tí ó lẹ́rìí nínú Qur'an wa kullu muhdathatin bid'a gbogbo tó bá ti dálẹ̀ yìí ni wọ́n máa ń pè ní bid'a wa kullu bid'atin dalala bid'a sì ní ìṣìnà ni bid'a ní opposite sunna èyí tá anábì gbé kalẹ̀ ni wọ́n pè ní sunna èyí táwọn yẹn gbé kalẹ̀ tí yóò sí evidence fún wọn lérí ẹ̀ tí wọ́n sì ń pè kò sí evidence nínú al-Qur'an kò sí evidence nínú sunna e-, eléyìí ni wọ́n ń pè ní bid'a àyípè lẹ́sìn àdádálẹ̀ la máa ń pè é àwa bẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bẹ nínú àdádálẹ̀ náà kọ́lọ́mọ́sá bá ní sí wọn lójú orí náà kọ́lọ́njá àwọn náà lè máa ṣe sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa pẹ̀lú yọ̀ǹda ti ọlọ́run bá wa ẹnì kọ̀ọ̀kan wa tí àwa ti ń bọ̀ wá sí masjid ká máa gbé qur'an ni wa lọ́wọ́ alukur'an alkarim òun náà ni tírà ọlọ́run alukur'an alkarim òun náà ni lẹ́tà tọ́lọ́run kọ sí wa láàrin oṣù méjì gbáko pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tafsir alukur'an alkarim láàmà ṣe a máa sọ̀túnmọ́ lẹ́tà tọ́lọ́run kọ sí wa a bẹ̀rẹ̀ ní àti eré suratul fatiha ibi tọ́lọ́run bá ní ká ti dé láàrin oṣù méjì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run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 Iqra ilé ọkọ̀kọ́ sọ̀kalẹ̀ Suratul Alaq Suratul Fatiha yìí ó jẹ́ a'adhamu suratin fil Qur'an òun ni súrọ̀ tí ó tóbi jù nínú gbogbo súrọ̀ tọ́lọ́hún sọ̀kalẹ̀ òun ló tóbi jù nínú súrọ̀ tọ́lọ́hún sekini tọ́lọ́hún bá sọ̀kalẹ̀ Suratul Fatiha walaha asma kathira orúkọ tí wọ́n máa ń pè suratul fatiha ọ̀pọ̀ òun náà mo ti kà fún wa yẹn gbogbo àwọn láti mọ̀ àmọ́ bá a ṣe mọ̀ yẹn ìjà àmọ̀túmọ̀ rẹ̀ tàbá àmọ̀túmọ̀ rẹ̀ nínú èdè ìjà gbọ́yé tàbá gbọ́yé nínú ìtumọ̀ ìjẹ́ ńlapa nínú sẹ̀mí wa. náà bá ní wọn ní kẹrìmọ́ bọ̀ wá sí wá sí òkú wọn ní wọn fẹ́ tú fatia ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní òní kò nílé láníyàn pé fatia fatia àti ń ka tipẹ́ wàláhi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ nínú àwọn orúkọ tí wọ́n máa ń pe alfataha òun náà ni ummul ìyá gbogbo tíra ìyá tíra ìyá tíra kí ni tíra kí ni ìyá tíra tọ́lọ́ sọ̀kalẹ̀ ìyá wọn tó bí gbogbo wọn fatia fatia ni ìyá alimuran fatia ni ìyá bakora fatia ni ìyá alimuran fatia ni ìyá nisa suratu al fatia ni ìyá wọn a'raf dé suratu nas gbogbo sura tó mọ kàn yẹn lẹ́yìn fatia fatia ni ya gbogbo wọn kílódé tó fi jẹ́ ìyá wọn nítorí pé gbogbo tí ọlọ́run ọba aláàfẹ́ bá wa sọ nínú kuraani pátá ọlọ́run ti di gbogbo ẹ̀ sínú suratul fatia gbogbo sura tó kù lẹ́yìn suratul fatia ọlọ́run fi ń ṣàlàyé suratul fatia. ẹlẹ́ẹ̀kejì wa tó máa pè ní ummul quran ìyá quran ìyá kìíní ìyá quran wọ́n á máa pè ní asábọ̀ alimathani kí ni wọ́n pè ní asábọ̀ alimathani òun náà ni àwọn àyà méje tó jẹ́ pé àlèmọ́ máa kò rí rẹ̀ mímọ́ kò rí rẹ̀ ni wọ́n pè ní alimathani aka níbi rákà alákọ̀ọ́kọ́ aka níbi rákà ẹlẹ́ẹ̀kejì akanibrakẹlẹ kẹta akanibrakẹlẹ kẹrin kò sọ́ra kankan tá a kì í lérè irun tá a ní kórì fatiha ìmọ̀ kórì fatiha yìí náà lójú wọn máa pè é ní asabu'u alimathani. wọ́n máa pè é ní alukur'an al-azim fatiha nìkan wọ́n sì pè é ní alukur'an al-azim òun gangan ni kur'an. anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni wa innaha sab'un min al-mathani wal qur'anu al-azim alladhi u'tituhu surat al-fatiha sab'un al-mathani àti gbogbo tó kù nínú qur'an èmi ànábì ni wọ́n fún èmi ànábì ni wọ́n ṣe kíni ni wọ́n fún àwọn àlùfáà wọn ni wal qur'an al-azim gangan fatiha ní rìfáàsì ìpè fatia òun náà là ń pè ní alukur'an al-azim ìtumọ̀ gbígbé tàbá ti yọ fatia kúrò nínú kur'an kur'an ò ní jẹ́ kur'an wọ́n a máa pè ní suratul hamd wọ́n a máa pè ní sura ọpẹ́ li'annaha muftatahatun bilhamd tí ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ sura yẹn ó bẹ̀rẹ̀ pẹ̀lú alhamdu alhamdu ọlọ́run fi bẹ̀rẹ̀ bisimilah rahman rahim fi arjahi aqwali ulama èyí tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àlùfáà nígbà tí wọ́n sọ̀rọ̀ tó pọ̀ lérí bisimilahi rahman rahim ipe sọ wà nínú suratul fatiha àbí ó wà lọ́tọ̀ sọmọ pé bisimilahi rahman rahim ó wà ní gbogbo àwọn ìbẹ̀rẹ̀ sura quran lẹ́yìn suratul bara lẹ́yìn bara wọ́n ní gbogbo sura pátá bisimilahi rahman rahim òun ni a máa fi bẹ̀rẹ̀ rẹ̀ kò sí lára àwọn súra wọ́n níbẹ̀ náà ni bisimilahi rahman rahim kò sí lára fatiha. ọlọ́run gbé e kalẹ̀ láti máa fi bẹ̀rẹ̀ gbogbo súra ni ló ṣe jẹ́ pé tí ẹnìkọ̀ọ̀kan wa tí a kírun nítorí wà ní súnà ni pé ànábì ó bisimilahi yó ka wúsù jẹ́jẹ́ bisimilayi jẹ́jẹ́ yóò wá gbé ohùn sókè níbi alihamudulilah kí ló dé tí o gbóhùn sókè níbi bisimilah tàbí bisimilah bá wà nínú suratul fatiha. a jẹ́ pé sabu ayatin min duni libasimala ala sahih aya méje ló wà nínú fatiha láì sí bisimilah ń wọ́n ní kí wá ní àyà ẹlẹ́ẹ̀keje wọ́n ní àyà ẹlẹ́ẹ̀keje ó bẹ̀rẹ̀ níbi ghayril maghdubi alayhim waladdallin alhamdulillahi rabbil alamin arrahman arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم آية كان غير المغضوب عليهم ولا الضالين أدمجي anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith al-qudsi anabi ni Ọlọ́run ọba sọ fóun pé qasamtu salata bayni wa bayna abdi nisfayn mo pín fatia sí méjì èmi àtẹrú mi àwa mú dajì dajì Ọlọ́run ọba ni mo pín fatia sí méjì èmi àtẹrú mi àwa mú dajì dajì. wọn lọ́lọ́run sọ pé wa idha qala tẹ́rù mi bá sọ pé alhamdulillahi rabbil alamin ọlọ́run bá sọ pé hamidani abudi ọpẹ́ fún ọlọ́run ọba allah ọba tí ń re gbogbo ayé wọn lọ́lọ́run sọ pé ẹrú mi ó yìn mí ọlọ́run ní wa idha qala bisimilahi rahman rahim alhamdulillahi rabbil alamin tààfin mọ̀ pé bisimilahi ò sí lára al bisimilahi a máa fi ń bẹ̀rẹ̀ gbogbo sóra ni bí jìbìrì ló ṣe máa ń fa nábì nìyẹn ẹnu pé suratul bara nìkan òun ni jìbìrì ló sọ bisimilahi kó tó bẹ̀rẹ̀ rẹ̀ ó ń dé báyìí bara'atun minallah. ayọ́ mi nínú ẹ̀sìn wa ọkùnrin wa obìnrin wa à ń pera wa lẹ́lẹ́sìn àmọ́ àmọ̀túnmọ̀ suratul fatiha ọ̀pọ̀lọpọ̀ wa à ń kírun àmọ̀túnmọ̀ tá à ń wí lérí irun nínú àwọn orúkọ tó wà fún suratul fatiha òun náà ni asọ́lá wọ́n máa ń pè ní asọ́lá lọ́lọ́run fi ní qasamtu salata bayni wa abdi nisfayn àpín fatiha apinsi méjì ọlọ́run ọlọ́run wa ní kọ̀sámtò fatiha ọlọ́run ní kọ̀sámtò sọ̀la ọlọ́run ní fatiha gangan ni wọ́n ń pè nírun lànà bí fini la sọ̀láta limalam yakara bí fatiha til kitab ànábì ní ẹni tí ó bá ti ka fatiha kò nírun ìbá jẹ́ ọ̀ranyàn ìbá jẹ́ náfìlà wọ́n a tún máa gbé suratul fatiha ní ashifa suratul shifa. Sura ìwòsàn Sura kínní ìwòsàn ìwòsàn àrùn ara àti ìwòsàn àrùn ẹ̀mí gbogbo ìbànújẹ́ tí máa ń bẹ fún yàn nínú sẹ̀mí yàn wàhálà téèyàn bá rán nínú sẹ̀mí yàn nínú ẹ̀mí yàn wọ́n ní kéèyàn má fi suratul Fatiha kéèyàn má fi sílẹ̀ sáà máa kà á ní gbogbo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 bára ẹ̀ bá dojú ẹ̀ tí wọ́n lo gbogbo oògùn tí wọ́n ní àràbàyọmọ́ fatia nìkan máa kà bí ìgbì kan bá ń ta ọ́ tí ń ruwọ́ tí ń dùn ọ́ máa ka fatia sí àwọn sàhábà lọ́ọ̀lù kan nígbà wọ́n dé lu yẹn wọ́n béèrè káwọn aráàlú yẹn kán gbà wọ́n lálejò wọ́n làwọn gbà wọ́n lálejò kòkòrò olóró kan wá san ọba ìlú wọn wọ́n wá gbé ọba wọ́n gbé ọba yẹn wá sọ́dọ̀ àwọn sàhábà ọ̀kan náà àwọn sàhábà wa ka fatiha sí ó ka suratul fatiha sí oró sì lọ. ìwòsàn ni rókèyà ni àdúà ní suratul fatiha lérí gbogbo ìṣòro àdúà ní suratul fatiha lérí gbogbo ìṣòro kò sí àfa tí ó lóun rókèyà fún yàn tí ó ka fatiha oye rúkìá yìí kò lè lálàáfíà gbogbo àfọ̀n rúkìá láyé tí wọ́n ti sàṣàlá tuntun fatia ni wọ́n kà gbogbo rúkìá tí wọ́n bá ń ṣe fún yàn tí wọ́n bá ṣe fatia mbẹ́ èyàn ti ṣe rúkìá torí gangan náà ń pè ní àrùkìá orúkọ fatia ni àrùkìá suratu rúkìá wọ́n á máa pè ní suratu alkafiya suratu alkafiya wọ́n á máa pè ní suratu alkafiya súrà tó tóyàn tó wá dé pé yàn bá ní nǹkan mìíràn lẹ́yìn rẹ̀ ó ti tóyàn wọ́n á máa pè é súràtù àlùwákìyà súrà tí ọlọ́run máa fi ń sọ̀yàn níbi gbogbo àwọn àlùbá àwọn wàhálà alẹ́ ayé bọ́ọ̀ bá ti ń ka fatia ọwọ́ padà kúrò nínú sòrò asásùlù Qur'an ìpìlẹ̀ Qur'an wọ́n á máa pè súràtù fatia ní asásùlù Qur'an ọlá rẹ̀ wá pọ̀ ọlá súràtù fatia pọ̀ gan-an nínú àwọn ọlá tó wà fún suratul fatiha afáwọ̀ abu sa'id ibn mu'alla ọlọ́mọba yọnusi inú àwọn sahaba ni anna nabiya sallallahu alaihi wasallam qala la ó ní anabi sọ fún sallallahu alaihi wasallam ó ní la'u allimannaka a'adama suratin fil qur'an qabla an takhruja min al masjid anabi sọ fún abu sa'id pé kó tó jáde masalasi rán mi létí ń kọ́ ni súra tó tóbi nínú àwọn súra tó wà ní Qur'an ìgbà táwọn wá ṣe tán fa akhadha biyadi falamma arada an yakhruja min al-masjid qultu ya Rasulallah anabi wa gbà wọn lọ́wọ́ mú ìgbà táwọn kúnnù tán àwọn jáde lọ anabi fẹ́ máa jáde lọ òun wá ní ìwò jíṣẹ́ ọlọ́run innaka qulta la u'allimannaka a'dhama suratin fil Qur'an wọ́n lọ sọ mi ní ilẹ̀ kan pé wọ́n kọ́ mi ní súra tó dunu al-Qur'an qala na'am anabi ni bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ọ̀ mo súra náà alhamdulillahi rabbil alamin ẹ̀yẹ́ miami nínú ẹ̀sìn wa suratul fatiha a máa ń ka taraba ni wa baraba nìyà èèyàn máa ka suratul fatiha ọba tí kòkòrò olóró tó san tá a sọ lẹ́ẹ̀kan nígbà wọn ka suratul fatiha sí nígbà wọn ka suratul fatiha sínú. Si ń ta mi ń romi yẹ ọba yìí sì dìde ó ní kankan ṣẹ̀wọ̀n mọ́ àwọn sahaba ridwanullahi alaihim wọ́n sì ti sọ fún tẹ́lẹ̀ yìí pé ẹ gbà wá lálejò ẹ wá ní a máa ka nǹkan tí oró fi lọ ẹ fáwọn náà ní nǹkan kan ti ka ó torí àwọn náà ń bẹ lédè ìrìn àjò báyìí nígbà ọba yẹn wá yá ọba yẹn wá ní kún fún wọn ní ọgbọ̀n àgbò àbí ọgbọ̀n ewúrẹ́ àwọn sàhábà wọn fọwọ́ kàn ìtàn fi dọ́dọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà wọn dọ́dọ̀ anábì sallallahu alayhi wa sallam anábì wa ni wa ma kana yadirihi annaha ruqyatun iqsimu wadribu li bisaham anábì lẹ́ńtọ́ ka fatiha sí oró láàrin yìí ta ló kọ ta ló sọ àṣírí náà fún ta ló fi mọ anaha ipe fatia rukia àkànṣe àdúrà tá a máa fi yọ̀yàn kúrò nínú ntami romi tá a máa fi yọ̀yàn kúrò nínú wàhálà tọ́ba báyìí ló jẹ́ pé bẹ́ẹ̀ yàn bá ládùúgbò mi lẹ́yìn suratul fataha téèyàn sì nígbàgbọ́ ó ti tó téèyàn máa lò ní ayé. anabi muhammad sallallahu alaihi wa sallam anabi ni ma salla salatan ẹni bá kírun kan lam yakara fiha bi umul qur'an kò wá ka umul qur'an kí ni anabi kò umul qur'an bẹ alfataha anabi ni wà wá ka fatiha o sì kírun fa ya khadajun thalathan ayi ghayru tamam anabi ni irun rẹ̀ abuja njẹ kutiba irun náà ò pé ọlọ́run ò sì ní gbà bọ̀rùn bọ́ọ̀ bá ti ka fatiha ò nírun ẹlòmíràn tó wà má fatiha ká bá a sì jòkó lẹ́yìn táwa ní ká máa ka fatia lọ́kọ̀ọ̀kan èyí tí ọkà tí ó yanjú ọlọ́nìkan lọ́mọ àwọn fatia ta ti kà nígbà táwọn lè kéwú láti forty years ago àwọn fatia gẹ́rì mangalubi ó lè jòkó táwọn afẹ́sìn ọmọ rẹ náà ló sì jòkó tì ní kọ́kọ́ ní suratul fatia gidi bọ́lọ̀ ń ṣe sọ̀kalẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam. kí wá ní ìtumọ̀ suratul fatiha náà kí ni ìtumọ̀ yìí alhamdu alhamdu ọpẹ́ lillah ọlọ́run ọba nìkan ló ní alhamdu alifatilamu tó wà ń bẹ̀ al al ìtumọ̀ ni pé gbogbo ọ̀ràn ọpẹ́ ó ti kó gbogbo ọ̀ràn ọpẹ́ sínú gbogbo ọpẹ́ pátápátá lillah tọ́lọ́hún nìkan ní jẹ́ ayé dúpẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run nítorí kò sẹ́ni tí máa sọ̀rọ̀ fún yàn lẹ́yìn ọlọ́run athinallahu ala nafsihi ọlọ́run fúnra rẹ̀ òun lọ sọ bẹ́ẹ̀ ọlọ́run ò ní ká nábì ó sọ bẹ́ẹ̀ ìgbọ́dọ̀ nábì kólé alhamdulillah náà ọlọ́run fúnra rẹ̀ lọ sọ pé alhamdulillah ọpẹ́ èmi nìkan mo ní ọlọ́run yinra rẹ̀ ọwọ́ apá wa náà láṣẹ káwa náà máa yìn lófin ní ká máa ka fatiha ayé àṣukúrò lè láàyè khalisan dúnà sáìrì máa yọ ọ̀bádùn mi dún nìyí gbogbo táwọn èèyàn bá ń dúpẹ́ fún tó bá yàtọ̀ sí ọlọ́run wọ́n ti ṣiṣẹ́ Allah nìkan ló lọ́pẹ́ nítorí pé oore tá à ń dúpẹ́ lélẹ́rì yẹn kò sẹ́ni tó ṣe lẹ́yìn Allah ẹ̀ tí wọ́n pè ní alhamdulilayi ni ọpẹ́ fún ọlọ́run Allah Allah náà lórúkọ kò sẹ́ni tí ń jẹ́ Allah kò sẹ́ni tí ń jẹ́ Allah lánàá kò sẹ́ni tí ń jẹ́ Allah lẹ́ni kò sẹ́ni tí ó jẹ́ Allah lọ́la báwọn kèfèrí sí ya wèrè tó wọn ò sọ nìkan kan ní Allah athna bihi ala nafsihi ọlọ́wọ́n ọba Allah wọ́n ní alhamdulilayi tọ́lọ́wọ́n sọ yẹn ọlọ́wọ́n fi yin ara rẹ̀ ipe mi ọlọ́wọ́n ni mo ní ọpẹ́ rabbil alamin ọba tí ń rọ̀bà alamin kí ní rọ́bù rọ́bù arọ́bù òun náà ni alimalikul mutasarrif ọba tó nìkan palérí nǹkan tó jẹ́ pé òun ní ń darí nǹkan náà ní ń tọ́jú nǹkan náà ọlọ́run ní ń tọ́jú alamin gbogbo àgbáyé nítorí bá ti yàtọ̀ sí ọlọ́run ọba ni wọ́n ń pè lágbàáyé àgbáyé àwọn èèyàn àgbáyé àwọn àlìjànú àgbáyé àwọn ẹran àgbáyé àwọn ẹja gbogbo àgbáńlá ayé pátá gbogbo tó kù lẹ́yìn ọlọ́run ni wọ́n ń pè ní alam alam yẹn wá pọ̀ alamun ọlọ́run wa ní èmi ni Rabbul Alamin èmi ni ń tọ́jú gbogbo nǹkan gbogbo tó kù lẹ́yìn mi ọlọ́run èmi ni ń tọ́jú gbogbo wọn ń tọ́jú wọn náà àbí ọ̀tọ́jú wọn ń tọ́jú rẹ̀ ń tọ́jú èmi náà ń tọ́jú àwọn ọmọ mi ọlọ́run ń tọ́jú àwọn ìyàwó mi ọlọ́run ń tọ́jú àwọn òbí mi ọlọ́run ń tọ́jú àwọn fámìlì mi ìwọ náà ọlọ́run ń tọ́jú ìwọ náà ọlọ́run ń tọ́jú àwọn ọmọ ọlọ́run ní tọ́jú ìyàwó ẹ̀ ọlọ́run ní tọ́jú àwọn fámìlì ẹ̀ kò sí nǹkan kan oyè tọ́lágbára láti tọ́jú nǹkan kan alhamdulillah ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa ìtumọ̀ rọ́bù ni pé rọ́bà yọ̀rọ̀bì èèyàn tí ń mójú tó wa tí ń tọ́jú wa òun ló fún wa lómi òun ló fún wa látẹ́gùn òun ló jẹ́ àmà dàgbà sí lílọ bíbọ̀ wa òun ló jẹ́ ọmọ rọrùn ọlọ́run wa lèmi nìkan náà ni ìjẹ́ bẹ́ẹ̀ ìtumọ̀ Rabbul Alamin nìyẹn ọba tí ń tọ́jú gbogbo àgbáyé Ar-Rahman ọlọ́run ọba yìí òun náà ni ọba Rahman ar òun náà lọ́ba tí máa ń ọba wọn ní o kọ yẹn wọn mú látara rahma wọn mú látara àánú wọ́n mọ orúkọ yẹn látara kíni látara àánú látara rahma arahman ni ọlọ́run aláàánú lọ́lọ́run àánú rẹ̀ ọ̀pọ̀ débi pé ó bo gbogbo àwọn tí ń sìn àtẹni tí ó sìn dàrú àánú ọlọ́run ló lérí Ibrahim tí ń kírun àánú ọlọ́run ló lérí David tí ó ṣe kíni tí ó kírun gbogbo àwọn tí ò sí lọ́wọ́ ọba wọn tí wọ́n ń bọ̀rìṣà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ Islam tí wọ́n gbàgbọ́ lọ́n bẹ tí wọ́n ń wá orogún pẹ̀lú Ọlọ́run ẹ rí i pé àwọn náà ń jẹun atẹ́gùn fẹ́ sí wọn àwọn náà ń kọ́lé àwọn náà ń bímọ àwọn náà ń wọṣọ gbogbo ìkẹ́ Ọlọ́run tó ó ṣe lérí gbogbo wọn nítorí pọ́lọ̀ jẹ́ Rahman ni ó jẹ́ kí ìkẹ́ rẹ̀ ó kárí wọn bí ó jẹ́ Rahman ni Ọlọ́run bá ti ṣàánú ẹnì kọ̀ọ̀kan nínú gbogbo wọn làwọn baba wa nínú àwọn ìtumọ̀ tó dáa tí wọ́n ta bá lẹ́nu wọn lẹ̀ yorùbá òun náà ní àjọkẹ́ ayé yọjọ kẹ gbogbo àpapọ̀ ni àbí nígbà òjò fẹ́rọ̀ ní lánàá sí ṣe ilé ẹni tí ń kírun nìkan lọ́rọ̀ sí ẹni tí ò kírun náà òun náà mú mi gbọ́gbẹ́ bọ̀ wò òun náà kàn mí bẹ̀ arrahman nìyẹn arrahim kọ́ òun náà ni wakana bil mu'minina rahima gbogbo àwọn tó bá sìn tó sì kú lérí ẹ̀sìn yẹn ọlọ́run ó ṣàánú àwọn ọlọ́run àánú yẹn àwọn tó gbàgbọ́ nìkan torí ẹ̀ ní fi jẹ́ rahim ni wọ́n máa ń pè ní àṣàkẹ́ ọ̀run yóò ṣà àwọn tí ó kẹ́ lọ́run ni àwọn tó bá sì sìn nìkan ní ó ṣe kí ni ìlọ́ máa kẹ́ ẹni tí ó ti sìn ràmàníyà ọlọ́run nìkan ni ó lò láyé ń bí bó ti kú kò sí àánú kankan tọ́lọ́run fẹ́ ṣe ni tọ́lọ́run fẹ́ ọlọ́run ò ní ṣàánú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti kú bẹ́ẹ̀ bá ti kú lé ayé tí ó bá ti mú ẹ̀sìn dọ́run oye kó gbàgbé àánú ọlọ́run àwọn tọ́lọ́run wọn ṣàánú lọ́run àwọn náà làwọn tí wọ́n ń sìn àmọ́ lé ayé ń bí àtẹni tó ń sìn àtẹni tí ó sìn gbogbo apáta lọ́lọ́run máa ṣàánú lóòsè ní jẹ́ kí mánì rọ́ bàjẹ́ bọ́bá rẹni tí ò sìn lọ́wọ́ ọba tó ti ní ọ̀rọ̀ ayé tí ò tí ní ìwọ́n sìn àìtí ìfún ọ tí ò tí ì ọ yín sìn ó ní mọ̀ nípa ẹ̀ ó sì nídìí funfun tó fóun ó fún torí kó lè bá jàre rẹ̀ lọ́rùn ni ìkẹ́ ọlọ́run ọba alẹ́ ayé kò dìtámì lérí ìyọnu ọlọ́run òpè lágbájá nígbà tó ọlọ́run ti kẹ́ ajẹ́pẹ́ lọ́run fẹ́ràn ẹni rọ o ọlọ́run kórè rẹ lòmíì ó sì ti palẹ̀ mọ́ ibi tí ó dé sí lọ́run nínú iná torí ẹ̀ ló ṣe fún lówó torí ẹ̀ ló ṣe dá lọ́lá torí ẹ̀ ló ṣe gbé sípò arahim ìtumọ̀ ẹni pé ọba tí ó kẹ́ àwọn tí wọ́n sìn nìkan lọ́run maliki yawmidin maliki yawmidin kẹra kan yẹ ale kaabẹ asile ni maliki ale ni maliki ale ni maliki ìtumọ̀ kan náà ni méjèèjì méjèèjì lẹ́nu anabi ká fáwọn sọ̀hábà anabi kala àwọn àsìkò kan tó ní maliki yawmidin láwọn àsìkò kan anabi ká pé maliki yawmidin ìtumọ̀ pé ní maliki yawmidin ìtumọ̀ yẹ. E, òun náà ni ọba tó pé ọwọ́ rẹ̀ ní kápá ọjọ́ ẹ̀san wà yọmù dín àdín kìí ṣe ẹ̀sìn nìyẹn ti yẹn àlìjáza ẹ̀san ọlọ́run nìkan ló ní kápá ọjọ́ ẹ̀san mọ́jà àárín ọ̀wà àtọ́lọ́wọ́n ọba wọn dàrú nítorí ọjọ́ ẹ̀san torí pé kò ràn lọ́wọ́ ń jọ àfọlọ́ nìkan gbogbo ẹni tó ẹni bá gbowó rẹ tó o bá rí gbà mọ́ máa jí orúkọ yọ máa fi ọlọ́kàn balẹ̀ yí pé ọlọ́run ọba aláyọ̀ gbà fún ọ tó bá dojú àlùkìyà torí pé ìjọ yẹn ee ọlọ́run nìkan ni wọ́n máa jẹ ọba ọlọ́run ní liman ilmulikul yawma lillahi lwahidil qahar wọn lọ́lọ́run ó béèrè pé ta tún lọ ba lẹ́ni lẹ́yìn èmi ọlọ́run maliki yawmi din ayé maliki yawmi jaza yawmi qiyama olùkápá ọjọ́ ẹ̀san ẹni tó ní ìkápá lérí ọjọ́ ẹ̀san ni wọ́n ń pè ní máàlìkì yawmidi iyyaka na'budu ìwọ́lọ́wọ́n ọba nìkan láàmà sìn wa iyyaka nasta'in ìwọ́lọ́wọ́n ọba nìkan láàmà gbára lé láti wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ iyyaka na'budu ìwọ́lọ́wọ́n nìkan láàmà sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run la máa wá ìrànlọ́wọ́ wá wọ́n ní méjèèjì yìí èèyàn gbọ́dọ̀ fi kankan ṣeré ń bẹ̀ ó sì gbọ́dọ̀ fún ẹlòmíì lẹ́yìn ọlọ́run ó gbọ́dọ̀ sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ó sì gbọ́dọ̀ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ nǹkan míì lẹ́yìn ọlọ́run ó ní bùkátà tí kò sin lọ́hùn ó sì ní bùkátà sí kó wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run lérí ìṣòro rẹ tilé ayé àti ìṣòro rẹ tíjọ́ kìyàmà nǹkan méjì ní àyà yẹn kó sínú ọlọ́run nìkan ṣoṣo la máa sìn ọlọ́run bá nìkan ṣoṣo lágbọ́dọ̀ máa gbára lé ipi kọ́ ràn lọ́wọ́ lérí ìṣòro wa ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń kírun lé ní ẹlòmíì ò ṣe ẹ̀sìn ọlọ́run ọ̀tọ̀ ni ti ń sìn ẹlòmíì ń kírun ó lóun sìn ọlọ́run tó bá di abala wa ìyá kan nasta'in yóò wá pọ́lọ́n tì yóò wá mọ̀ wá nǹkan míì nítòsí yẹ kó ṣe ni pé ọba tó sìn tán yẹn náà lọ́ba tó yẹ kó kó ọ̀rọ̀ rẹ̀ lé ní ọwọ́ torí òun nìkan náà ló ní agbára lérí àti tún àlámọ̀rí rẹ̀ sìn lọ́sọ̀ jẹ́ pé méjèèjì ẹ̀sìn ni ká sin lọ́hùn ẹ̀sìn ni ká wá ìrànlọ́wọ́ ẹ̀sìn lòun náà ẹni bá wà lọ́dọ̀ ọlọ́hun ó ń sin lọ́hùn ẹni tí bá wà lọ́dọ̀ nǹkan míì onítọ̀hún nǹkan òun ń ni ó ti kú nínú àwọn tí wọ́n ń sin ọlọ́hun àwọn àlùfáà wọn ni alákọ̀ọ́kọ́ tabarru'un mina shirik ìyìn ní sẹ́bọ̀ ní abudu tá à ń sọ abudu nìkan ní sìn èmi ò ní bá wọn sin o ọ̀nbọ́pá bọ́sẹ̀ kúrò níbi ìbọ̀rìṣà ogun àwọn òsàdábọ̀ àti àjọbọ̀ ìpè mi ò ní bá wọn ṣe nǹkan kan níbẹ̀ o wàtáni tabarruhum min alhawli wa min alquwwati wattafwid ila nasta'in ni pé ìwọ ọlọ́run ba mo ti bọ́pá bọ́sẹ̀ kúrò níbi gbogbo ọgbọ́n táwọn èèyàn máa ń ṣe kínní tí wọ́n máa ń dá gbogbo ẹni tẹ́ bá rí tí ó fọlọ́run tí ń lọ bìkan bóyá lè sógun àbí lọ lè bá àwọn kèfèrí láti gbàràn lọ́wọ́ lọ́dọ̀ wọn ó gbà pé tóun bá débẹ̀ ìyípadà ó ṣẹlẹ̀ tọ́ba tí wọ́n ní wà yáàkà nasta'in ìtumọ̀ ẹni pé èmi ò ní lọ́bì kan láti lọ lè wá kí ìyípadà ó ṣẹlẹ̀ nínú ayé mi àfi kí n pè wọ́ ọlọ́run nìkan torí ọlọ́run ọba nìkan náà lọ́ba tí a máa wárà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ ihdina suratal mustaqim kọ́ kí ni túmọ̀ rẹ̀ ihdina ìwọ ọlọ́run ọba sàlékùn mọ̀nà wa sàlékún imana wa àwọn kan nínú àwọn tọrọ òye inú àwọn ẹlẹ́sìn mi wọ́n ní ṣebí ẹ̀yin mùsùlùmí ẹ̀ tí mana torí pé ẹ̀ tí mọ̀nà náà ló jẹ́ máa sọ pé ìdìnnà suratul mustaqim kọ́lọ̀ ń fi yín mọ̀nà ipe kẹwàá gba jésù sáyé yín gangan ni mọ̀nà tẹ́ ń sí kínní tẹ́ ń béèrè fún ẹ̀ bá ń kírun àwa tá a ní Allahu Akbar sáwà ní àwà lójú ọ̀nà ni àbáwọn tí wọ́n ní anabi isa oye òun ló tóbi jù ta ló wà nínú mọ̀nà láàrin àwọn méjèèjì sáwà tá à ń sin ọba adẹ́dá aláwà lérí ìmọ̀nà ni àbáwọn tí wọ́n ń sin tọ́lọ̀ ń dá. ìdínà sàlékún mọ̀nà wa as-siratal mustaqim sàlékún mọ̀nà wa fi wá mọ̀nà jáde tẹ̀lé gbogbo ntọ́ ń bá ń pa wá láṣẹ ìdínà fi mọ̀nà sàlékún mọ̀nà wa lérí ọ̀rọ̀ ìsẹ̀mí wa ẹni lọ́wọ́ bá fi mọ̀nà lọ́mọ̀nà fa ẹni ọlọ́run bá tọ́sọ́nà ni ó pé ọ̀rọ̀ ń bọ́ sí ọlọ́run bá tọ́sọ́nà ni ẹni ọlọ́run bá darí gba bí oore òun náà ní ọ̀rọ̀ oore o ọlọ́run sàlékún ìmọ̀nà wa lábala ayé wa sàlékún ìmọ̀nà wa lábala ẹ̀sìn wa yá máa mọ̀nà sí mọ̀jà sọnù gbogbo gbọ́kúgbọ́ tá a gbọ́ tá a fi sìnà mọ̀jà débẹ̀ mọ̀jà gbọ́gbọ́kúgbọ́ ẹni tí ó wà bá wa ṣọ̀rẹ́ èèyàn tí ó wà sọ́dọ̀ wa tí ó sọ wá di olórí burúkú tí ó sọ wá di bó ṣe dà tí ó sì wá lọ́nà mọ̀jà máa táwọn yẹn bá lọ́nu gbó mọ́jà bá wọn lọ́nu gbó tí wọ́n bá ń sinà mọ́jà bá wọn sinà ètò bá yìdínà siratal mustaqim ọlọ́run fi wá mọ̀nà ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó dúró déédéé ojú ọ̀nà wo ni mutaba'atu lillah war rasul òun náà ni kó máa tẹ̀lé Qur'an kó o sì máa tẹ̀lé hadisi ní táwọn béèrè lérí ìrún ni as-siratal mustaqim ni ojú ọ̀nà ọlọ́run àti ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run siratal ladina an'amta alayhim àti wọn sọ fọlọ́wọn ojú ọ̀nà táwọn yẹn òun náà ni ojú ọ̀nà àwọn tó jẹ́ pé an'amta aleihim o ti parí ìdẹ̀ra rẹ lérí wọn o ti ṣàánú wọn àwọn wo ni àwọn wo lọ́lọ́run ṣàánú àyà kan padà tu suratu nisa ọlọ́run bá ní wa ma yuti' illaha wa rasula ẹni bá ń tẹ̀lé ọlọ́run tí sì ń tẹ̀lé ànábì fa ulaika ma'a alladhina an'ama Allahu aleihim onítọ̀hún ti wà pẹ̀lú àwọn tọ́lọ́run ṣèdẹ̀ra lé lérí tọ́lọ́run ti parí ìdẹ̀ra rẹ lérí wọn minan nínú àwọn ànábì ọlọ́run tó ti lọ wasidikin àtàwọn olódodo ní àwọn wòlíì ọlọ́run wasuwada wasalihin àtàwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn wasalihin àtàwọn ẹni rẹ̀ wàásùnà wùlá ìkàrọ̀fíkọ́ àwọn eléyìí lọ da kéèyàn ọmọ bá rìn ojú ọ̀nà àwọn ẹni yẹn làwọn náà ń béèrè pé ọlọ́run dàwa náà papọ̀ mọ́ àwọn ànábì ọlọ́run àtàwọn wòlíì ọlọ́run àtàwọn ẹni àtàwọn tó kúkú ṣẹ̀yí dí ojú ọ̀nà tí wọ́n rìn ojú ọ̀nà yẹn náà ní kọjú káwa náà mọ̀ ṣe kí ká mọ̀ rìn ìtumọ̀ sọ̀rọ̀tà lẹ́sìn àná àmta àléhìm ni ojú ọ̀nà àwọn tó ti parí ìdẹ̀ra rẹ lélẹ́rìn àwọn tó ti sànú ghayril maghdubi àléhìm má jàrin ojú ọ̀nà àwọn tó ti bínú sí àwọn yahudi àwọn yahudi tọ́lọ̀ ti bínú sí alimu wàlámù ya'malu àwọn ní màmá wọn lò ọlọ́run sì wá bínú lé wọn lérí má jàrin ojú ọ̀nà àwọn tó ti bínú sí ghayril maghdubi àléhìm ojú ọ̀nà àwọn yahudi má jàrin tọmọtọmọ wọ́lá dọ̀ọ́lín wọ́n sì jẹ́ àárín ojú ọ̀nà àwọn tó ti sọnù òun náà làwọn nàṣọ́ra àwọn kìrìsìtẹ́nì àwọn kìrìsìtẹ́nì àwọn látẹ̀wọ́ lẹ́yìnà àwọn abadullah jahal àwọn ọ̀wámà àyèmọ̀kan làwọn fi ń sẹ̀sìn títí wọn mọ́jì àyà yahudi mọ́sì jẹ́ àyà nàṣọ́ra mọ́sọ̀mọ́ wa ní yahudi mọ́sọ̀mọ́ wa ní nàṣọ́ra mọ́jà wa dẹ́ mọ́jà àárín yahudi mọ́jà àárín nàṣọ́ra ẹ wá wo ń tà ń wí jáde lẹ́nu ẹ wo ìṣesí wa lé níjàmá kayfa haluna ma suratul fatiha ẹ jẹ́ àwọ̀ ìṣesí wa pẹ̀lú suratul fatiha èyí tó jẹ́ pé ó máa ń tẹ́ gbogbo wa lọ́rùn wọn náà ni pé ojú ọ̀nà àwọn yahood àwọn òyìnbó ojú ọ̀nà àwọn yìí máa ń tẹ́ wa lọ́rùn ju ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run tó jẹ́ pé táwọn yahood bá gbé kankan wá nínú ọ̀rọ̀ ayé àbí nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹ̀wò yìí pé ṣé òun àti ṣẹ̀ríà ṣé wọ́n sì jọra wọn sílẹ̀ yóò fẹ́ dájú sẹ̀ríà lọ ojú ọ̀nà àwọn nasara oní lójú ọ̀nà àwọn alátẹ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni jama ìṣesí wa e, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròrí wa ìròrí àwọn yahudi àti nasara ẹ̀wọ̀n tá à ń sọ nínú suratul fatiha àlèmọ́ka nígbà seventeen lójúmọ́ ó kéré parí nígbà seventeen ó sọ kírun ọ̀ràn yàn ọlọ́run ọba aláàtìmọ̀ pé yahudi àti nasara àwọn ni wọ́n jẹ gàba lérí ayé ẹ máa bá wọn ṣe lọ́tún ẹ máa bá wọn ṣe lọ́sì ẹ rí wọn lóru ẹ rí wọn lọsan án kò síbi tẹ́ ẹ ní bá wọn kò síbi tẹ́ wà tó ní bá yín ní òní wá bá yín. ọlọ́run fi ni ẹ máa ṣàdúrà kí n là yín lọ́wọ́ wọn kẹ má rìnà tí wọ́n rìn. pé ni a ní àmín a ní kíni a ní sọ́tùlù fatiha ó tóbi débi pé. anabi wa muhammad sallallahu anabi ni ọlọ́run ọba sọ pé qasamtu salata bayni wa bayna abdi nisfayn èmi àti ẹrú mi a pín fatiha a pín sí méjì a pín fatiha sí méjì èmi ọlọ́run mú dajì àwọn ẹrú mi náà mú dajì wa idha qala ọlọ́run ọba sọ pé alhamdulillahi rabbil alamin táwọn ẹrú mi bá sọ pé ọpẹ́ fún ọlọ́run ọba Allah ọba tí ń tọ́jú gbogbo àgbáńlá ayé wọn lọ́wọ́ náà sọ lókè gbogbo àtọ́ bá ti wí bẹ́ẹ̀ ọlọ́wọ́ sọ lókè pé hamida ni abudi ẹrú mi ó dúpẹ́ fún mi ó yìn mi wa idha qala arrahman rahim gbogbo àti ẹrú ọlọ́wọ́ bá bá sọ pé arrahman rahim lọ́sàn-án lóru qala Allah ọlọ́wọ́ sọ lókè sọ́mọ̀ pé athna alayya abudi ẹrú mi ó ń kì mí ó ń kì mí ó yìn mi wa idha qala maliki gbogbo àti ẹrú ọlọ́wọ́ bá bá ti sọ pé maliki yawmi din qala Allah ọlọ́run ó sọ lókè sọ́mọ̀ pé majjadani abdi ẹrú mi gbé mi tóbi. wa idha qala iyyaka na'budu wa iyyaka nasta'in gbogbo àti ẹrú ọlọ́run bá wá sọ pé wọ́lọ́ nìkan láàmà sìn ọ̀dọ̀ rẹ nìkan láàmà wàrà lọ́wọ́ wá qala ọlọ́run wá sọ pé hadha bayni wa bayna abdi wal abdi ma sahala ètí ń bẹ láàrin èmi àtẹrú mi náà lọ́sọ̀ yẹn ẹ̀sìn àti ìwárànlọ́wọ́ ọlọ́run ni ti ń bẹ láàrin èmi àìtọ́ dà wá pọ̀ náà nìyẹn kó sìn mí tó bá sì níṣòro <laughs> kó wá bá mi ló ṣe jẹ́ pé àdúrà náà ni solution fún mùsùlùmí wọ́n bá lóun ṣàdúrà tó làdúrà wọn ò tí gbà àdúrà náà ló tún kàn tó bá ní ẹ̀dákun ìṣòro ò tí lọ àdúrà náà lẹ́tọ̀ọ́ ni kò máa ṣe torí kò sí nǹkan mímọ́ lẹ́yìn àdúrà àbígbà tí èèyàn ń pe ọlọ́run tọ́lọ́run ò tí ràn lọ́wọ́ ṣé wàá torí pé ọlọ́run ò tí ràn lọ́wọ́ àwọn àníkọ́ lọ lè wára lọ́ pẹ̀lú nǹkan míì ṣé nǹkan mìíràn tó ń bẹ tó lè pàṣẹ nu ayé wọ́n ní wàyídà kọ́lá ihdina siratal mustaqim tí ẹrú ọlọ́run ọba tó bá ní ọlọ́run fi mímọ̀ náà ojú ọ̀nà tó dúró déédéé siratal ladhina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run yàtọ̀ sí ojú ọ̀nà àwọn yahudi àti nasara qala ọlọ́run ọba sọ pé hadha kọ́ máa jẹ́ tiẹ̀ ó béèrè ìmọ̀nà mo sì ti fi mọ̀nà ó ní kí n gáìdì òun mo sì ti gáìdì ẹ̀ ó ní kí n má jẹ́ òun orin ojú ọ̀nà Yahudi àti Nasara ní tó béèrè yẹn èmi Ọlọ́run ti fún kò sì ní rin ojú ọ̀nà Nasara kò sì ní rin ojú ọ̀nà Yahudi àdéhùn kò dé sí lélẹ́yìí ànábì ni Ọlọ́run ọba lọ́sọ bẹ́ẹ̀ fóun níbi tí suratul Fatiha lágbára dé Ọlọ́run ọba ni a pín sí méjì ni ìdajì ó jẹ́ tèmi ìdajì ó jẹ́ tẹrú mi ìdajì yóò máa jẹ́ ẹ̀yìn fún ọlọ́run ìdajì yòókù yóò máa jẹ́ àdúrà àti ìlérí wájú ọlọ́run kú ọlọ́run nìkan la o àwa o tàbí di mùsùlùmí o tàbádé níṣòro àmọ̀ wàrà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba nìkan ìdajì yóò máa jẹ́ ẹ̀yìn fọlọ́run ìdajì yóò máa jẹ́ àdúrà ọlọ́run ló wà ní ẹ̀yìn òun náà lọ́ba tí yọ gbàdúrà òun ló lọ́pẹ́ ọba yìí náà sì lọ́ba tí a máa sìn ọba yìí lọ́ba tí a máa wá ìrànlọ́wọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ abẹ́lẹ́ wọn aláà ọba alágbára suratul fatiha ìtumọ̀ yẹn náà láti kà yìí kọ́lọ́n kó ṣe àlékún àgbọ́yé wa kó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn wa suratul fatiha sọmárìnì alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba ọba allah rabbil alamin ọba tí ń tọ́jú gbogbo yín tó kù lẹ́yìn ọlọ́run gbogbo àgbáláyé arrahman ọba tí máa ń kẹ́ ẹni tí ń sìn àtẹni tí ò sìn arrahim ọba tí yóò kẹ́ ẹni tí ń sìn nìkan lọ́rùn ẹni tí ma ọba tí ma ń kẹ́ni tí ń sìn àtẹni tí ó sìn láyé nítumọ̀ arahman arahim ni pé ọba tí ó kẹ́ni tí ń sìn nìkan lọ́rùn maliki yaomi dín ọba yìí nìkan lónìí kápá ọjọ́ alikiyama ọjọ́ ẹ̀san kò sí kápá rẹ̀ lọ́wọ́ ẹni kankan lẹ́yìn ọlọ́run iyyaka na'budu ìwọ ọlọ́run ọba nìkan la máa sìn à ní sìn kan mí àwọn oníbà wọn sìn kan mí wa iyyaka nasta'in ìwọ ọlọ́run láàmú wàràn lọ́wọ́ wá sọ́dọ̀ rẹ̀ lábàlá àdúrà à ní pé nǹkan míì àní wá agbára lọ́sọ́dọ̀ ẹlòmíì ihdina siratal mustaqim wá sàlékún ìmọ̀nà wa ojú ọ̀nà tó wá sí ojú ọ̀nà tó dúró déédéé tí èso ojú ọ̀nà tó wọ́ siratal ladhina an'amta alayhim òun náà ni ojú ọ̀nà àwọn tó ti parí àánú rẹ àti ìdẹ̀ra rẹ lé wọn lérí èèyàn àwọn anábì ọlọ́run ghayril maghdub àbèrè ojú ọ̀nà àwọn tó bínú sí o àwọn yahudi wọ́n darí wa lọ́bẹ̀ wala ddalin a sì béèrè kó darí wa lọ sí ojú ọ̀nà àwọn tó ti sọnù ní àwọn nasara àwọn alátẹ̀wọ̀ suratul fatiha nìyẹn pẹ̀lú yọ̀ǹda títí ọlọ́run ọba a tún tẹ̀síwájú ní ọmọdé insha Allah suratul falak àti suratul nas oṣù méjì gbáko tafsirul qur'an karim iná la máa gbé yẹ̀wò kọ̀ọ̀kan wa tá a fi mọ kí ni ọlọ́run ọba aláǹbá wa sọ nínú lẹ́tà tó kọ sí wa lẹ́yìn náà tẹ́nì kọ̀ọ̀kan wa tá a tún mọ̀ tún mọ̀ ní tàǹké àti tàǹká lérí irun àwọn ọgbọ́n àtọ́lá àtẹ̀kọ́ àtàǹfààní tó bá wà ń bẹ̀ á mú jáde kọ́lọ́hún sàlékún àgbóyè ẹnì kọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk alaykum wa ورحمة wa وبركاته ولا كان لي فيها جمال ولا سحر بإسلامي وإيماني أضاء الكون والزمن بإسلامي وإيماني أضاء الكون والزمن بإسلامي وإيماني أضاء الكون والزمن بإسلامي وإيماني